ó ní ọ̀fà gáràjì lélẹ̀ ṣe ẹ ti rí báyìí à ń sọ fún wa à ń sọ fún wa pé ogun ti wọ̀lú àwọn ọlọ́pàá ti lọ kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó ọlọ́pàá fẹ́ ṣe báyìí à ń sọ fún wa pé ogun ti wọ̀lú ẹ àmì gan báyìí tó bá wá báyìí gan àwọn èèyàn kàn fi wọn àwọn change fami o ó ní báyìí o ọ̀fà gáràjì Kwara State Ìlọrin ṣe ẹ ti rí báyìí eré là ń pè é a máa sọ̀rọ̀ a máa jánu lórí platform òun ni òun làwọn èèyàn ti jáde yìí o ṣe é ti rí báyìí gbogbo ẹ̀ ló di pápá yìí o ṣe é rí báyìí ṣe rí báyìí. òun nìyá o ọmọ Yorùbá ṣe é rí. ọmọ yín náà ni o pétérù náà ni o ògóra o ṣe rí. ṣe rí gbogbo ẹ ṣe dúkágá. ọ̀pàgàrà àdìlélẹ̀ yìí o. live tó ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí báyìí.